bisimilahi rahman rahim ǹjẹ́ o mọ̀ ẹ́ pé nínú ọmọ àwọn ọmọ bani israẹla obìnrin kan wà nù wọn tó rí ìyọ́nú ọlọ́wọ́n ọba pẹ̀lú pé ó fún ajá lómi obìnrin yìí ara rẹ̀ ló ń tà tí fi ń jẹun asalaamu alaykum wa rahmatulah wa barakatu suratu najim quran chapter fifty three verse thirty two ọlọ́run sọ ń bẹ̀ ó bẹ̀rẹ̀ wípé alẹ́zínà yẹ́sítẹ̀nìbùnà kàbáìrà ìsinmi wal fawahisha illa lamama ó parí ẹ̀ sí fala tuzakku anfusakum huwa a'lamu bimani taqa pé ẹ má sọ pé àwa èmi mo mọ́ ipò wà ńlẹ̀ wọ́n fẹ́ jẹ ipò má tirẹ̀ síwájú torí pé ànábì ní ẹni tó bá tirẹ̀ síwájú wọn á dáadáa ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá yàn àwọn èèyàn á ràn lọ́wọ́ ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé nínú ibadat nínú pé à ń sin lọ́hùn à ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe pẹ́pẹ́ fún síwájú ọlọ́hùn máwọn ajáde kó wá ní àwa la tó báyìí ẹ̀yin oní ẹ̀yin ẹ ti ṣẹbọ pẹ̀lú ọlọ́hùn ẹ̀yin ìwọ yìí oní bídíà ni ẹ ìwọ yìí ò mọ ọlọ́hùn ọba kó wá máa ba àwọn èèyàn jẹ́ pẹ̀lú nǹkan tọ́lọ́hùn ọba fún ẹ ẹnu ló ní ni o ọwọ́ ló ní láti fi kọ̀ọ̀kan má ṣe bẹ́ẹ̀ tó bá rẹ̀ ń tó ga tó jù ẹ lọ tó járúgbó jẹ́ ká lò bẹ́ẹ̀ ẹni tó jù ẹ lọ lọ́jọ́ orí bóyá èèyàn ti wà ní bí i eighty years àbí bí i seventy something ìwọ sì wà bí i fifty wo onítọ̀hún kó o pé ah àtijọ́ tẹ́ni ti ń sin lọ́hùn bọ̀ ẹ wá dúró àwẹ̀ tó ti gbà ẹ wá dúró Monday and Thursday tó ti ṣe òun ni kó o máa wò kó o máa emulate ẹ tó bá tún wá rẹ ní tó kéré sí ẹ tó tún kéré sí ẹ wò pé ah wọlé ló kéré ó sì lọ opportunity wá dúró ẹ̀ṣẹ̀ tèmi ti ṣẹ̀ kó o yẹpẹrẹ ara ẹ kọ́lọ́mbà lè máa forí ẹ̀ṣẹ̀ jì kọ́lọ́mbà lè ṣàánú ẹ o ò lè sọ pé ìwọ ló mọ̀ jù wọ́n béèrè lọ́wọ́ Ibn Umar kọ́lọ́mbà àfọ̀rún kẹ́ wọn wípé talẹ́ǹtì ó páyà ọlọ́run àbí kí ni ìpáyà ọlọ́run ó ní ìpáyà ọlọ́run ni pé kó o má rí ara ẹ wípé èmi ni mo tó báyìí má rí ara ẹ wípé èmi ni mo jẹ́ báyìí nítorí pé ọlọ́run ọba lọ́ba tó mọ ẹni tí ó ń sin òun ọlọ́run ọba lọ́ba tó mọ ẹni tó wà righteous gangan gangan gangan gangan Sayyidina Abubakar ì máa ń sunkún every time inú ẹ̀ máa ń bàjẹ́ ẹ̀rù máa ń bà and Sayyidina Abubakar òun ni the best man tó máa ní world best lẹ́yìn àwọn ànábì òun ni akùnrin alákọ̀ọ́kọ́ number one man tó jẹ́ olóríire jù òun ni Sayyidina Umar ẹ wo bọ́ ẹ̀rọ Islam ṣe ẹ wo bọ́ ẹjọ́ tí Sayyidina Umar di mùsùlùmí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo change tó ṣẹlẹ̀ ní Islam pẹ̀lú bẹ́ẹ̀ ó sì máa ń wọlé tó Hussein fún ma lọ ń béèrè pé ǹjẹ́ ṣé mi náà wà lára wọn Sayyidina Umar tó ti gba sàtífíkẹ́tì àlùjànnà látàyè ó sì ń bẹ̀rù iṣẹ́ wo ni wọ́n wá ṣe síwájú ọlọ́run iṣẹ́ wo ló ṣe tó fi wá rí rẹ tó fi wá ṣe pé gbogbo àwọn bàbá ajọ́hun tó bá ti gbé mike àbí tó bá ti jókòó sórí social media wàá kọ̀ǹdẹ̀mù wọn wàá fẹnu wàá fi bà wọ́n jẹ́ torí pé o fẹ́ ní followers bẹ̀rù ọlọ́run nítorí pé ọlọ́run ọba lọ́ba tó mọ kọ̀kọ̀ níparí ìtàn ìwá látàwọn àwọn sálàfù ọ ìmọ̀ọ́mù kan ó lálàrí ànábì wípé lọ bá alágbájá kó lọ kó lọ sọ fún pé yóò wà àlùjánnà kò ká kún ó tún rí ó tún rí ó tún rí ó wá lọ ó wá rọkùnrin sọ fún pé ànábì ní sọ báyìí fẹ́ mọ́ lálàrá ànábì ṣùgbọ́n kí ló ṣe àárín ẹ mọ́ṣáláṣí òun sábà fẹ́ gbààwẹ̀ náà òun sì yan zaka ò tí ì lọ mọ́kà àkànmọ̀ pé èèyàn lásán ni ẹ́ mùsùlùmí dẹ̀ ni ẹni wá ní ah, mo ní iṣẹ́ tí mo ṣe nǹkan tí mo rò bí mo ṣe òun ni pé ìyàwó mi tí mo fẹ́ tó bí àwọn ọmọ mi fún mi níjọ́ tí mo ṣe wedding pẹ̀lú ẹ̀ mo discover pé ó ti lóyún ó wá ṣàlàyé gbogbo àṣírí ẹ̀ fún mi ó wá ní kí n bò wọn láṣìírí mo wá bò láṣìírí tó fi bímọ nígbà tó bímọ mo wá gbọ́mọ yẹn lọ síwájú mọ́ṣáláṣí mo tún wá padà lọ sílẹ̀ lọ́kùnrin àṣùbà àwọn èèyàn wá ní pé ta ló máa tọ́jú ọmọ yìí mo gba ọmọ yìí tọ́jú mo wá gbé ọmọ yìí mo wá gbé wá fún ìyàwó ìyàwó mi tí ń jẹ́ màmá ọmọ yìí mo fi dùnnú ó dà pé nǹkan tí mo ṣe fún ọlọ́run nìyẹn mi sì sọ fẹ́ẹ́ dá ọlọ́run kankan àfiwọ́ èèyàn nu mélòó nu wa ló lè ṣòro eléyìí èèyàn mélòó nu wa kí ọlọ́run bá kó ṣàánú wa kó jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà tó tọ́ ọ̀nà àwọn aṣáájú nínú àwọn sàhábà